إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú àlàyé ọ̀rọ̀ ọlọ́run nínú al-Qur'an al-Karim Suratu Ra'd àyà 41 láti dúró àwọn ìtẹ̀síwájú ní àyà 42 ṣùgbọ́n tí a tó máa tẹ̀síwájú àṣàlàyé fún aláìná nípa àlàyé ọ̀rọ̀ tí ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala tó gbé kalẹ̀ ó pa á lọ́dọ̀ àwọn olùmọ̀ wọ́n máa ń pe àwọn nǹkan ní al-isti'ara al-tafsiliyya àwọn àgbékalẹ̀ ọ̀rọ̀ tó wá lọ́nà òwe bọ́rọ̀ bá ti ti wá bí òwe bí òwe ìtumà tó pọ̀ ló mọ̀ ń kó sínú ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó sọ nínú al nínú suratu tó fún ó fún ilẹ̀ wípé òun ló ní ìkápá lérí bóun ṣe lọ mú nǹkan díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kúrò níbi tí a rò pé nǹkan wà òun ó sì mú kúrò mẹ́ eléyìí agbára ọlọ́run ọba ni tí agbára ẹnìkan kan kà ọlọ́run àwọn obìnrin ní ṣẹ̀kọ́ nìrọ̀jí bismillahir rahmanir rahim awalam yaraw anna na'ti al-ardha nanqusuha min atrafiha aṣàlàyé fún alánàá gbogbo ọ̀nà táwọn afọ́nímọ̀ tẹ̀síẹ̀ lọ́gbà tó tí gbogbo ẹ̀ náà sì mórí sọ wípé ọba alágbára lọ́nà ọba tó ṣe gbogbo bá bẹ́ẹ̀ ṣe nǹkan kò sẹ́ni tó بسم الله وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقبى الدار

na nwaa dụ ọmụụ a ká ti sájú ọlọ́run kúrò níbi ọkùnrin ṣẹ̀tọ́n a fi orúkọ ọlọ́run èyí tó kún fún àánú àti ìkẹ́ àtìbẹ̀rẹ̀ ọlọ́run ń fún ní ìfinilọ́kànbalẹ̀ nígbàtí àwọn kèfèrí ìlú mọ́kà àwọn ọ̀ṣẹ́bọ tí wọ́n pè nírọ́ tí wọ́n ní wọ́n ló pa àkúsò jíṣẹ́ ọlọ́run ọlẹ́ni wọ́n kọjú mọ́sára ìlẹ́bí nà ní kọbílì àwọn tó ṣáájú wọn nínú ìkúmẹ́ni tàbí kan àwọn ìjọ tó ṣáájú tọ́lọ̀ náwọn ànábì sí ṣáájú tànábì wa Muhammad àwọn náà gba àwọn òjíṣẹ́ tààrà sí wọn nírọ́ tó bá ń pèrè àlẹ́bì ló kùrọ̀ lẹ́nì ìjíṣẹ́ tuntun kò sí tí wọ́n lè pé lóòótọ́ èèyàn lẹ́yìn tí wọ́n ò sì pé àwọn tó dáa jù wá lọ ní tó jùlọ lọ ṣáájú bó bá jẹ́ ní rẹ̀ báyìí bá ń pè ọ lẹ́nu ibi mẹ́tòrí rẹ̀ dáadáa tó ṣe dúró àwọn èèyàn ẹ lọ lánàá ọlọ́run wá fún ànẹ́bí ní ìfọ̀kànbalẹ̀ nítorí fáyé kìí fẹ́rẹ̀ ẹni rí láàrín fi kú nínú ọ̀sọ̀fẹ́ ẹni tó bá jọ lóòótọ́ tó fẹ́rẹ̀ dáadáa fún rẹ̀ tó fẹ́fẹ́ lómi náà ayé ìfẹ́rẹ̀ ṣùgbọ́n pùrọ́ ẹni tó mọ̀ sàwọn èèyàn jẹ́ ẹni tó mọ̀ pẹ̀lú dúdú ní funfun fún wọn ayé afẹ́ràn wọn ọlọ́wọ̀n bá ní wọ́n pọ́jú mọ́ta lẹ́bí iná ní kọ̀dù alìsíyàn káwọn èèyàn máa lépe láti má fẹ́ gba ọ̀rọ̀ òdodo gẹ́gẹ́ bá ní sọ pé tó òdodo ló sọ ní ṣe nǹkan báyìí wọ́n mà kó tọ́jú sọ ẹ̀ẹ́dẹ̀ ká tó gbà lọ sí nǹkan báyìí èké nìyẹn ètè àìfẹ́ gbà ọlọ́wọ́n bá láwọn tó ṣáájú tí wọ́n ti dẹ́tẹ̀ kódà ìdèyàn ò mọ lórí àìfẹ́ gbà nìkan wọ́n a tún dẹ́tẹ̀ báwọn fẹ́ pa àwọn òjíṣẹ́ ọlọ́run wọn adéṣe bẹ́ẹ̀ wà mẹ́kàrú wà mẹ́kàrún bọ̀. àwọn èèyàn adéṣe wọn adábí ọgbọ́n láti gbẹ̀mí àwọn ẹni rẹ̀ lórílẹ̀ láti parọ́ tí wọn ò ṣe mọ́ wọn láti pè wọ́n lórúkọ tí wọn ò jẹ́ láti sọ wọ́n dẹni ká yóò mọ̀ rí láti sọ wọ́n dẹni káwọn èèyàn ní bá ṣe mọ́kúrú èdè wó sì ń èdè yẹ tó jọ wọ́n ọlọ́wọ́n bá ní wá kọ́dún mẹ́kàrọ lẹ́bí náà ní nǹkan bí lè ọlọ́wọ́n tó ṣáájú tí wọ́n nú àwọn tààrà àwọn òjíṣẹ́ ọlọ́run sí ṣáájú àwọn tí wọ́n rán wọn sínú ọdún wọ́n dọ́gbọ́n wọ́n pè wọ́n nírọ́ kódà wọ́n pèsè gbòrò àti pa wọ́n. ọlọ́run ọba ní gbogbo èdè tọ́mọ mi yẹn ti lè dá pátápátá wájú ọlọ́run náà lè tẹ́ yóò gbà kò dédé kan téèyàn lè dá tó yẹ ọlọ́run rí èdè ò ní jèkè àti kọ́kọ́já wájú ọlọ́run ọlọ́run ọgbọ́n rí náà.

لمن أقبى الدار àtúbọ̀tán nínú àwọn aláìsàgbọ́ àtàwọn sọ́gbàtọ̀lọ́gbọ́ àtúbọ̀tán táyé àti àtúbọ̀tán tàlùkìyàmà ọlọ́wọ̀n bá ní ẹ̀fà àwọn aláìgbàgbọ́ sílẹ̀ wàtàyà alámúlùkù fa rùlùmọ̀nà ọkọ̀ bá dáa ọlọ́wọ̀n bá ní kò ní pẹ́ kò mú padà mọ́ tààlẹ̀ tó mi àtúbọ̀tán rí tààlẹ́ni tí ó bí tí ó gbé ẹrù rẹ̀ ká tó bá déwájú ọlọ láàrin wọn àtàwọn alẹ́sàn àtàwọn olùgbàgbọ́ ọlọ́ni wọn ń padà wá mọ́ má jẹ kó jọ ọ́ lójú, má sì jẹ kó kó ìrẹ̀wẹ̀sì bá ọ̀rọ̀ táwọn ń sọ ọ́. ọlọ́dẹ àwọn aláìgbàgbọ́ ń sọ lẹ́nu tí wọ́n sí ànábíwá Muhammad wọ́n sọ pé lásámúrútàlá ọlọ́run ọ̀rọ̀ ọdún jíṣẹ́ ọlọ́run lásámúrútàlá ta lọ́rọ̀ ọlọ́run lọ́rọ̀ wọ́n sọ sí ìjẹ́ òjíṣẹ́ ọlọ́run ànẹ́kọ́ wà káàkiri ọlọ́run wá gbé ìyàkúlù lẹ́nà káàkiri gbólóhùn yẹn gbólóhùn tó sọ̀yàn ti kèfè rí ni wàyàkúlù lẹ́nà káàkiri láti àmùsálá gbólóhùn tí wọ́n sọ yẹn ọlọ́run ròyìn wọn kèfè rí ni wọ́n kò sí bẹ́ẹ̀ yẹn léwu lẹ inú kúfúrú ló sì ó máa ń bẹ nígbà mí ẹlòmí mùsùlùmí ni yóò rí ṣùgbọ́n bá a bá gbé lẹ́gbẹ̀ẹ́ ara wọn olùmíṣẹ́ wò ní ojú ànẹ́bìnrin ara mi tọ̀mọ́ sọ bẹ́ẹ̀ àbíká sọ pé màlẹ́kà jìbìrì ó ṣiṣẹ́ jẹ́ lóbi gbéjọba nẹ́bìsọ́lọ̀ ọ̀sán pé ọ̀tọ̀ ní ẹ̀dá yẹn sí gbogbo àwọn gbólóhùn yẹn gbólóhùn tó sọ̀yẹ̀ bí kèbèrè ní láàrín ṣàlàyé fún wa èyàn ẹlẹ́mí ò bẹ́ẹ̀ gbà tó wọ́n forí kalẹ̀ fóòsà wọ́n jẹ́ jáde fèrè kì í jẹ́ forí kalẹ̀ fóòsà ní kalọ́sùn ẹ̀dẹ̀ ọlọ́niwáyá kúrú lẹ́yìn na kàfàrú lásìdámù sàláàrín àwọn ọlọ́run kọ orúkọ wọn sí kọ́ ìmọ̀ lítì kèfèrí lọ́dọ̀ ọlọ́run ó máa fẹnu wọn sọ wípé láàrídá mọ̀rùsàlá wọ́n ní wọ́n kìí ṣe òjíṣẹ́ ọlọ́ta ló ràn ọdún jẹ́ ọlọ́nira nẹ́bì má bá wọn ṣe fáńfà kankan ìjọba wùgbó wá kọ́fẹ́ náà ara wọn sọ ṣùgbọ́n máa sọ fún wọn lábàtí sọ bẹ́ẹ̀ sọ fún wọn wípé ọ̀rọ̀ ọba ti tó ní ẹlẹ́rìí bóyá ti ṣe rẹ̀ ni mo ó ṣe ni ó tó láti jẹ́rìí mi bí mi bá sì ṣe òjíṣẹ́ ọlọ́run ẹ̀dá sílẹ̀ sọ́dọ̀ ọlọ́run láàrin ìmì àti ní ọlọ́run ti tó lẹ́lẹ́rìí fún wa tọ́rọ bá ti wá lójú ẹ̀ sí àbá ní ó da ẹja kò lọ́lọ́ lọ́wọ́ tó bá ìpé mi lọ́lọ́ lórí tó bá ìpé wọ̀ ni ẹja kò lọ́lọ́ kọ́lọ́wọ́ jẹ́ gbólò tó lágbára ni ọlọ́nira ẹbí mọ́bẹ̀ẹ́rẹ̀ agájá mọ́bà wọn ṣe kan rẹ̀ àwọn ògbàgbà Muhammad sọ̀rọ̀ ògbàgbà òṣìṣẹ́ ọlọ́run tọ̀ ọlọ́run ní kú rẹ̀ àdébì máa ọlọ́wọ́ ọba ti tó ní ẹlẹ́rìí tí ó jẹ́rìí mi mẹ́rìndínlẹ́ ọlọ́ni mò ń ṣe ni bó ti ṣe rọ́ ni mò ń pa láàrin èmi àti yín ọlọ́wọ́ ọba ti tó lẹ́ni tí ó jẹ́rìí láàrin àwa méjèèjì ọlọ́wọ́ nínú gbogbo àwọn aláìgbàgbọ́ yìí tó nímọ̀ nípa ìtọ́lọ́wọ́ ọba kọ sínú tíra lọ́rin bàbú tẹ́mọ̀ sí bẹ́ẹ̀ tẹ̀bí sọ̀rọ̀ kàṣàkàṣà bẹ́ẹ̀ gbẹ̀yìn rẹ̀ láyé wà mẹ́ni ẹ̀ndà ohun ẹ̀ṣùn mọ́lùkì dáàbẹ̀ wà mẹ́ni ẹ̀ndà ohun ẹ̀ṣùn mọ́lùkì dáàbẹ̀ tó mọ̀ tọ́lọ̀ wọn bá kọ sínú lọ́rìn màbúrù tẹ́ẹ̀kú wá ń sọ̀rọ̀ bẹ̀rúgbẹ́ ilẹ̀ láyé ẹni tí ó ní dọ̀ọ̀lá nídógún ọdún ẹni tí ó mọ́gbó ń ṣe jẹ́yàn tó lòun ní jẹ́ nìkan ó jẹ́yàn wọ́n mọ́ ni dáwọ̀ ilmù kìtàb ó mọ́ ń tọ́wọ́ ọba kọ fún nínú tírà àti ẹni tẹ́ẹ̀kọ́fẹ́ fi pẹ̀lú ẹ̀ ẹ̀fà àwọn ọmọ ẹ̀sẹ́yìn ìwọ náà sì gbàgbọ́ bẹ́ẹ̀ wọ́n mọ̀ ní ìdáwọ̀ ẹ̀mú ìta fẹ́ni tí sọ̀rọ̀ yẹn tó mọ̀ ń ta ọba fi parí àyà yìí ọ̀rọ̀ tó sókí tó mọ̀ níwà túnmọ̀ tó pọ̀ sí ọba ní níta lẹ́ni náà n'ụba àwọn tó sọ̀rọ̀ lọ́nà òyìnbó jíjọ ọlọ́run ń pa tí wọ́n rí ní ń nínú àkọọ́lẹ̀ tó lọ́n ni gbogbo ibi tó parí sí tàbá wo súra yìí látò fìdí lẹ̀ a rí pé ìdájọ́ kákùn kò jáde lẹ̀ abẹ́ ìdájọ́ kágbáwọ̀ kò jáde lẹ̀ ìdájọ́ ẹni tó bá ti ìsìnà kí ni ìdájọ́ rẹ̀ kò jáde lẹ̀ ìdájọ́ pé ẹgbá pààyàn tí mo ó ṣe fún kò jáde lẹ̀ tó ti pé súra mọ̀jà ni Mọ̀dínà ló ti sọ̀kalẹ̀ ṣùgbọ́n jọ súra Mákà Màkíyà nítorí pé bayanu hakikatu kudratillah kudratil ilahiyya agbára ọlọ́run nítàmítàlá látara agbára ọlọ́run yẹ kalùmọ̀ ọlọ́run kan ṣoṣo kásì sí lórí nǹkan ṣoṣo kágbà wúlò ọ̀gbẹ̀rún wá ọlọ́run kan lálágbára sọ́mùlẹ̀ ìṣúra ìgbẹ̀kọ̀ọ́

ọ̀lẹ́bí jẹ́ òwúrọ̀ wọ́n ní kòkò mọ́ ọlọ́run nìkan ló lè jẹ́rù báyìí ọlọ́run nìkan lè yàn ẹ́fẹ́ lẹ́yìn ọmọ bẹ̀rù bá ah, ọlọ́mọ gbogbo tí bá ti jẹ́ ìyàpátá wa ọlọ́run nìkan ni ọba sókí nípa sóràtò pẹ̀lú wọnú sóràtò náà بسم الله الرحمن الرحيم ألف ọ̀rọ̀ tọ́lọ̀ wọn bá ti sọ̀rọ̀ púpọ̀ nípa ànábì Ibrahim alayhi salatu ọ̀rọ̀ nípa ànábì Ibrahim gbogbo wa lánà ó náà ni ẹni tí ọlọ́run ọba ó ní òyọ́ nínú àwọn àrọmọdọ́mọ ànábì Ibrahim Ibrahim lánàbí ọlọ́run ó ṣe ọmọ rẹ̀ Ismail ó ṣe lánàbí ó ṣe Isaac ó ṣe ó ṣe àwọn ọmọ sísá kúbí ó ó tún ẹgbà lórí kama barakta ala ibrahim allahumma barik ala muhammad kama barakta ala ibrahim ọlọ́run bá wà ní ìbùkún àgbáríkà bá ní ẹbí sọ́lá ọ̀sẹ̀ bó o ṣe ṣe fún ìbọ̀sẹ̀ àdárúbà رهبان وعلمت على إبراهيم ربه بكلمات رضا تمهن وعلمت إبراهيم ربه بكلمات رضا تمهن إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال أحدهم الظالمين ọlọ́run ní ẹlẹ́ọ̀rán sí Ìbàjẹ́ ọlọ́run ọba ọmọ inú ọmọ òkúrú náà ọba jẹ́ àmẹ́bìbìrọ̀ ìkù pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ pẹ̀lú àwọn nǹkan kan nínú tàbí jẹ́ ìyàwó àbújá àmẹ́bìbìrọ̀ yìí àbújá iná àwọn nǹkan tàbí jẹ́ wọn ọlọ́run ọba ní kó lọ dábẹ́ àmẹ́bìbìrọ̀ ó ti ń wọ ọmọ ọgọ́rùn-ún bọ́lọ̀ tí ó sọ fún náà kò délé ó sì wà ní tí ń bẹ lọ́wọ́ rẹ̀ bí ọkọ́ àbí àdá ó sì fi ń dábẹ́ ó sì fi kọmọkùnrin ẹ̀ lórí tó sì dábà náà àkùrọ̀ tún délé ká máa tẹ̀ láti ọlọ́ba náà àtọ́síṣe àtẹ́wò ní ẹ̀mọ́bí Ibrahim kò bí rí láyé ọmọ ọmọ tó bí náà ó sì tún ní inni ara fìlmẹ́lẹ́mì anni azbahu fandur mada kàọ́ inni ara fìlmẹ́lẹ́mì anni azbahu fandur mada kàọ́ ó kàn sùn náà ló lálàá bóòun rí pé òun ń ọmọ ọmọ ṣoṣo tó ń bí anábì Ibrahim ọlọ́wọ́ bá dẹ àwọn púpọ̀ ṣùgbọ́n pàṣẹ ọlọ́pọ̀ àbẹ̀wé ní já ìlúkà iná ti ìmọ́mọ́ látòní lọ mo sọ ọ́ di ìmọ́mọ́ àìkúdùwà mo sọ ọ́ di aṣáájú táwọn èèyàn mọ̀ kọ́ sí níbi ìgbàgbọ́ kò sí bó tilẹ̀ káwọn èèyàn mọ̀ ẹ̀tanu báwọn ànẹ́bí ọlọ́run tó kó Judaism ẹni rẹ̀ Ibrahim lọ́dọ̀ wọn sínú Christianity ẹni rẹ̀ kódà nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sìn ní náà tọ́wájídá ọ̀pọ̀ Ibrahim nínú Islam ọlọ́wọ̀ bá ṣe ànẹ́bì Ibrahim ó ṣe bẹ́ẹ̀ ànẹ́bì Ibrahim wá ń bẹ́ lọ ó ní wá mi ń tún rí àti ọ̀rọ̀ lọ bó ti mí Bó ṣe fẹ́ ṣe ní ìbò gbogbo àwọn ọmọdọ́mọ ní pátákì gbogbo wọn bẹ́ẹ̀. Ọlọ́wọ́ bá ní mo ti gbọ́ àmọ́ kìí jẹ́ ti bàbá ọmọ mọ́mọ́ làálà. Àwọn tó bá ṣe di ti ẹnu àwọn àrọmọdọ́mọ rẹ̀ máa ṣe ti wọn bẹ́ẹ̀. Ṣùgbọ́n wọn tí ò bá tẹ̀ lójú pọ̀nà rẹ̀ náà àrọmọdọ́mọ rẹ̀ àwọn alákòsí àdéhùn yóò lọ́dọ̀ wọn. Ṣé ọ̀gbẹ́yìn olólùfọ́ wa nìkan lọ́wọ́?

lẹ́lọ tó dáadáa náà ẹwọ lànàbìlọ yìí bọ́lọ̀ tó sọ pé ìlú ìjà ayélúkalẹ̀ náà ti nà mo sọ ọ́ di aṣáájú mo sọ ọ́dà àríkọ́ tó fi gbogbo èèyàn ó bèèrè sí ìgbà púpà ní ìlú ìjẹ́ àwọn ọmọ ìbílẹ̀ ọlọ́dún láyé fánẹ́bí Ibrahim wọ́n wá ń sọ wípé gbogbo ayé lọ́mọ̀ ọlẹ́ ní gbogbo ọmọ ẹ̀ka sílọ̀ jẹ́ níbi ká ọbẹ̀ lọ́hùn ó sì bùrú wọn lókù ọmọ ẹlẹ́à ìlú lóso ọmọ ọlẹ́ apánẹ́bọ̀ ọmọ tí gbogbo àdúgbò oṣù

bó bá ṣe lu títọ̀ ọyọ̀ bá ṣe ó bó bá fẹ́ ni lọ́ọ̀ rìn ó sì bínú hàn lórí tó ṣe nígbà tí bá wá ń ṣe lọ fẹ́ yẹn ó ti ẹ̀ ní ló fura gbọ́dọ̀ rẹ̀ dùn ti ṣe yálà nínú ọ̀rọ̀ ẹnu àbí nínú oṣù ní nǹkan àbí bó ṣe wúrí fún lérí ẹ̀ ọlọ́ tó sì da àwọn ẹwọ́n lóṣẹ́ bá a sọ̀rọ̀ tó bá ti sọ̀rọ̀ àwọn tí ó wọ̀ yóò sọ ohun tó ṣe fún ẹni tó bá ti ṣáìpẹ́ náà yóò sọ nínú ìlànà sẹ́ńdíà ní ta fi rí èèyàn gbogbo ọ̀gá gbọ́dọ̀ jẹ́ wípé mọ́ṣe mọ́ṣe mọ́ṣe mọ́ṣe mọ́ṣe ni ó máa wà nínú ti jákàrí wa don't do don't do don't do don't don't don't ó yẹ ṣe ní àyẹ̀kọ́ wà ẹlẹ́ṣẹ̀lẹ́ olèṣẹ̀lẹ́ ilé àtúnṣẹlẹ́ gbogbo àwọn nǹkan yẹn àdámọ́tọ́lọ̀ ń dámára ó béèrè fún nǹkan bẹ́ẹ̀ tí wọ́n bá dé pé mọ́ṣe mọ́ṣe mọ́ṣe mọ́ṣe ló pọ̀ jù nínú constitution nulẹ̀ yìí èyàn sọ àwọn ọmọ yẹn di pàǹtì wọ́n di pàǹtì gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́wọ́n bá kọ́ wa lẹ́kọ́ tó pọ̀ lára àdẹ́bí Ibrahim wọ́n wá sọ súra yìí ní súra tó Ibrahim nítorí pé ọlọ́wọ́n ọba ó yà pàrá ó sọ díẹ̀ nípa àdẹ́bí Ibrahim nínú súra yìí àti Ibrahim bó ṣe ka ọ̀rọ̀ ọmọ àtàrọmọdọ́mọkún nínú arábìnrin mọ̀ ní sàdúrà kan tó sàdúrà fún àwọn ọmọ àtàrà ọmọdé mú kódà àwọn ọmọ tí ò sí ìdáyé làwọn àbá àti sọ wípé ìgbà àdúrà ànábì Ibrahim olóbi àlẹ́ Muhammad sọ̀lá ẹ wo ọdún ìyàwó lè jìnà sí àwọn ló lọ́gbọ́n jẹ́ pé ẹ mọ́kọ̀ àdúrà ṣeré àdáńsá pító àìwà ìtàrí wà máa jáde rí ìbìmọ̀ sọ́nà àdùn àwọn وما تدري لمن صنع دعاء أمد وللأمد انقضاء له أمد وللأمد انقضاء tanazahu bid-du'a ìwà ìdájà èyí pé kúrò pọ̀ ọmọ tẹ́ ń pè lágbà ṣé òun fi àdúrà ṣeré ṣé wọ́n ṣe pè mọ́ Àbá ní ẹmọ́ fi àdúrà, wa, wà máa ń tẹ́jì rí ìbìmọ̀ sọ́nà àdúrà ohun, wà máa ń tẹ́jì rí ìbìmọ̀ sọ́nà àdúrà àbá ní mo rò pé ẹ̀ẹ̀mọ́ ń dájú àmọ́ ṣe ṣìhámúlẹ̀ ìlà tókùn sí wà láàrin láà wà ní àmàlùn pẹ̀lọ́ láà àmàlùn wà ní àmàlùn pẹ̀lọ́ ṣìhámúlẹ̀ ìlà bí ìgbà tí èèyàn tàfà lóòrù owó ata in tó mọ̀ náà ni wípé ọfà jáde gbọ̀n àròyẹ jáde nínú òkun ò ní rí bí ṣe ń lọ ọkàtàrí tó ti jáde ní ṣùgbọ́n bí ṣe ń lọ yẹn kìí ṣe pé in tó wà níwájú rẹ̀ jà ẹ́ Bó ṣe lọ yẹ bó fún yóò lọ gùn kankan. Ṣùgbọ́n tí ó lọ gùn yẹ ló mà. Ṣùgbọ́n kájúwà ó wà á tẹ́lẹ̀ ìrọ́. Ọkọ̀ ìtẹ́lẹ̀ bí ò bá bá ń tó sọ́mọ́ yóò bà kàn mí. Àfáà nígbàjú àṣírí. Èrè ògbúdọ̀ fi ṣeré, ẹ̀yẹ wà náà Ibrahim aléìsàlámù ọ̀sán ààrẹ Ibrahim ṣe àdúrà púpọ̀ tí bá dín ṣe kan yóò máa ṣe fáwọn àrọ́mọdọ́mọ tí bá dín ṣe kan yóò máa ṣe fáwọn onítàdó àkọkùnrin bá yóò ṣe fáwọn ọmọ àti àrọ́mọdọ́mọ ìlú ìyẹn tó yìí púpọ̀ tí a bá lọ wo àyà 37

وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام هو نبي إبراهيم عليه الصلاة والسلام قم بلهم ó lè ọ̀lọ̀ rọ́bí jẹ́rẹ̀ hádà ìgbàládà àmìnà ìrọ́lọ́ inú ìlú tí mo wà yí ìyẹn ìlú Mẹ́kà lọ́dún náà ilẹ̀ okó ní kò sí igi kò sí ilé desert níbi tí ẹ̀rù tí wọ́n ń báyàn tó tó desert kò sí bẹ́ẹ̀ bá ti rìn àjò ní desert èyàn mọ̀ gbogbo tó lè jẹ́rù bàyàn bẹ̀rẹ̀ àkọ́kọ́ náà ọ ma wo ọ̀ká lọ kàkúnní kò sígi kò sí ìgbẹ́gbẹ́ àwọn ẹranko wá ń bẹ tó ìgbé jẹ́sàtì làwọn ń gbé àwọn èrò oúnjẹ jẹ dáadáa bẹ́yẹn bá má ti rí ìyẹ̀ báyìí oúnjẹ wọ́n bí ẹranko búburú wá ń lè yẹ̀ ní jẹ́sàtì kò sí bí tó lè ságùn kò sápata tó lè sáré lẹ́ẹ̀kùnmọ̀ rí báwọn tó wà ní desert ìtẹ̀lé wọn geographical location yẹn béèrè fún kánmọ̀ wà always kánmọ̀ ìkíp ara wọn pẹ̀lú àwọn weapons lẹ́ẹ̀kùnmọ̀ rí fúlàní tó mọ́ pàpà lọ́wọ́ tí ó fìdá sẹ́gbẹ̀ geographical location yẹn bùkátà kánmọ̀ ṣe bẹ́ẹ̀ bí wọ́n bá ń dìdà mọ́ra níbi ìkàlọ́pọ̀lọpọ̀ torí pé geographic location wọ òbéèrè fún yẹn bẹ́ẹ̀rẹ̀ kò búburú bá ń lé èèyàn yóò mú gígùn yóò mọ̀ wùyà lọ́kàn ṣùgbọ́n ní bẹ́ẹ̀ láti kò sí bí ìdí nìyẹn tó fi àwọn tí environment tẹ́lẹ̀kọ̀ọ̀kan wá wà tí wọ́n kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ wọ́n ń yẹn ìtàmì attitude àwọn èèyàn tí ń gbé ẹ̀wà photographical location kọ̀ọ̀kan ọ̀kan náà wà àpá ó ní ẹ̀kọ́ fún mi tọ̀bí àrùdọ̀kọ́ omi a sì fìlákún náà ẹ̀sọ́ báwùjọ táwọn èèyàn kan gbé bó ṣe rí fún mi máa àwọn máa sọ rú wa wọn máa sọ fún ẹ̀rọ wa tírèsì gbogbo ẹ̀ nígbà tí ń gbé tọ́ ẹ̀kọ́ dẹ́sà ni wọ́n ń gbé wọ́n máa ń dáwọn pọ́lísì mẹ́ta sí ara àkọ́kọ́ wọ́n máa ń gbóyàn mara wọ́n máa ń ṣàlejò gbóyàn mara ẹlẹ́ẹ̀kejì wọ́n máa ń ní akín ẹlẹ́ẹ̀kẹta wọ́n máa ń fẹ́ràn ìjólórí leadership wọ́n máa ń nífẹ̀ẹ́ nítorí wípé ìkó ìyàmára alkarom ẹni tó bá ń bẹ desert àwọn èèyàn máa ń rìnrìn àjò púpọ̀ kọjá desert wọ́n bẹ́ sinmi àwọn èèyàn kan ní ó dáná tí fún wọn nǹkan tí fi sinmi kò sí pàtàkì kọjá ẹlẹ́ẹ̀kejì wọ́n ń ní ibi tí wọ́n wà ẹ̀ ẹranko burú lè wá jábá ibi ìpọ̀pá wọ́n lọ́wọ́ wọ́n lù ú dà wọ́n kan tẹ́gbẹ́ náà bá sùn ọ̀bẹ̀ yẹn wà fúlàní sùn kọ́pọ̀ ara ọ̀wá mú ọlọ́pàá ó ní òun òye mọ̀ pé ọ̀nà mà tí fúlàní ọkọ̀ bí ara kó fi dà ṣùgbọ́n wọ́n sì ọ̀n lọ ọjà ń dàmọ́ra ah, òun ọlọ́pàá lè mú torí pé tàbá ní káwọ geographical location gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ó ń determinant factor ní lórí attitude wa àti disposition wa bó ṣe wá mọ yẹn tó bá wá lẹ́kọ̀ọ́ níbi agbègbè yẹn tẹ́nìkan bá wá láti geographical location kan tí wọ́n bá ní tó bá ṣe ó dùn yẹn púpọ̀ èyí ó gbogbo kò lè gbájú bẹ́ẹ̀ ẹ ò gbàdá múra kankan ta ní àbẹ́rẹ́ àwọn fúlàní náà tó lè wọ́pẹ́ adẹ̀ṣá ìlànà Yorùbá torí pé tẹ̀mí tí wọ́n àyájú ti hàlù ìmọ̀ràn rẹ̀ kiri ní àwọn òní ìgbè kan bí ìgbà tí èyí lọ́jàdà mọ́ ẹ̀rẹ̀ sọ̀pẹ̀ ẹ̀rẹ̀ àpá ẹ̀yẹ àìmọ́sàdámọ́ yẹn gan ni wọn fi ní gbádùn fúlàní tí ó mọ̀ sàánú gbọ́dọ̀ tó mọ̀ sàánú gbọ́dọ̀ tó mọ̀ sàánú gbọ́dọ̀ tó wá dúdú bẹ́ẹ̀ lórí ìbáwò sínú ìjẹ́rù tó tún máa dẹran lọ ìṣẹ̀mí ìṣẹ̀ ẹ̀mí ọwọ́ adẹran wá sí ẹ̀wá ẹ̀fọ́mọ́ tẹ̀lé rẹ̀ sóhun jẹ́ ọlọ́wọ́ òun dẹran tó ń káàkiri ní gbogbo ilẹ̀ ilẹ̀ ọlọ́yìn kò sí fún òun lọ́tọ̀ wọn èyí wà àwọn pẹ̀lú òfin wọ́n lẹ́kì freedom unlimited freedom tí láàrin ẹ̀ mọ́tò bẹ́ẹ̀ mọ́tò àti kílódé kílódé tí wọ́n lò ní kó bá débẹ̀ ẹ lọ gbàwé ka ìwé wo àti bẹ́ẹ̀ náà sùn sọ̀rọ̀ kí ni nǹkan tó bí nomadic education kílódé ẹ̀ lè ṣe education àfúlàní náà bíi normal education lọ́dà special education nomadic ló wà. No ẹ máa tẹ̀lé wọn káàkiri báyìí máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ ibi láti dàmọ́ lù wọn náà ẹ̀rà máa kọ́ wọn ẹ̀ máa kọ́ wọn. tí a bá ti ń bìdú sí reality àbúsí ni nígbà òwò ìbò amúnisìn gan indirect rule ni wọ́n lò ní northern part of the country ní south níbi nǹkan direct rule ni wọ́n lò because wọ́n mọ náà wọ́n bá lọ.

họ́ọ̀dù dáwà fẹ́ lò gẹ́gẹ́ bí ẹ̀jọ̀rú yóò wà páàkì ọkọ̀ yóò wà jáde yóò wà dó yóò kò ilé ọkọ̀ yóò máa wọ ẹ̀wọ̀n náà lẹ́tọ̀rú gáàsì ẹ̀rọ abẹ́lẹ̀ ló mọ̀ ọ́ báyìí láti kọ́tà tó ti lóòrò rẹ̀ tó bá ti di 8 brown line yọ wọ̀lẹ̀ láti wọlé ọkọ̀ wọlé tí dáàmù rẹ̀ bá dẹ̀ tó tó bá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bí ó ní àá ah, èyí tí ìjọba sanwó fún ni mo ti lò náà èyí tó kù yẹn ìlú mo ní kò ní lọ́lọ́ ẹni tí ò bá ti wá wọlé lásìkò yẹn ìjọ yọ́kẹ̀lẹ́ gbádà kò sílẹ̀ níjọba wá wì ọ̀rẹ́ wà ní fúlàní bó dá ẹ̀ kọjá wọlé àwọn ọ̀rẹ́ wá náà lọ́jọ́ àìwá dákẹ́ ọkọ̀ àná ọlọ́dún àwọn ọ̀rẹ́ wá sọ pé kó jáde pé ó ti ṣe tó bí lẹ́sọ̀ àná àmì kí ló àwọn ẹni orí èdè wọlé òtútòrí àtòmẹ́ kí ló kúrú ní kó ń pàá ó ní kí ní ẹ̀jẹ̀ àwọn ẹni kó lọ́dọ̀ olówó lé bẹ́ẹ̀ ah, àmọ̀dá àmì tí ẹ̀ jáde olówó jáde ó ní kí ní ẹ̀jẹ̀ tó ń ṣe òun wọlé láti wọ́n gbá kàtò lórí tí ó ní àmọ́nà ilé tó gbà ní fún káwọn òdìbò àìtọ́jú tó rí tòun tí ó ti ká gbogbo àwa ó ní tòun yẹ kó gbàgbé òun nígbà lọ́la onígbò wọn ọ̀sẹ̀ ṣùgbọ́n wa dá wá jẹ́ tó ti wá jáde síta fún nǹkan tó ṣàìdá àtà sọ ìwé tó ṣe yóò dá nǹkan ó lè implicate ó lè fi kọ́ńtọ̀ ó ni ló tó ní ṣe ilé ó lóun wá lè tó wọ́n lọ́mọdé kò àkọ́ bẹ́rẹ́ sára ìkọlọ̀ ó dákò ń sẹ̀ ló wọ́n pẹ̀lú fún ẹ̀yìn náà lè tó rùn ó ní fìdí hmm. ẹ̀sẹ̀ pé wọ́n gbé àga ìyẹn tó dàgbà kọjá pé sọ́lọ̀ ló kò lára mú àbí òfin skul lọ́sọ̀ ló wẹ́ ẹ̀sẹ̀ yíyá sọ̀rọ̀ mú ní à kò láyé mo yìí fẹ́ wà kọjá pẹ̀lú kì í jà wọn nìkan ẹlọmọtírìkì gbẹ̀mí tí wọ́n bá ìbù wọn máa fẹ́ jẹ tàbá lílá ara wọn tọ́bá rí pé àwọn kan ní ẹgbẹ́ kan wà bẹ́ẹ̀ wọ́n fẹ́ tàbá lórí èyí kan jà ìjà òṣèlẹ̀ gbogbo àwọn nǹkan wọn yí lóòrùn lábẹ́ ìlúmìnìsìmá dáa bá ní wàhálà ń bẹ̀ lórílẹ̀-èdè gbogbo nǹkan ẹ̀lá a máa take into consideration nítorí pé ojú wá gẹ́gẹ́ nítọ̀ wà ní àósì ó ṣe mechanical engineering ọjọ́ sẹ́mítọ̀ ló ń lanú bàtà ẹ́ the best solution is no kí n tẹ̀yìn yẹn nǹkan ṣe wá pọ̀ lólè nǹkan ṣe wá àwọn tó lè ní ojú àwòjìnlẹ̀ sí problem àwọn kọ́nà wà mẹ́ àwọn kọ́nà wà mẹ́ a medical doctor ẹgbọ́n fún àlábẹ́rẹ́ ni ìtẹ́lẹ̀tọ̀ tán ti sáàrì lórí ètò orílẹ̀-èdè àbẹ́wò yìí àìyé fi ojú lánàtọ́ àìfúwò ìrẹ́sì kò máa pọ̀ lórí ẹ̀rí pìtíṣà mi lẹ́gbọ̀gbà ìdíjà yóò bá làkàlẹ̀ tí kò sáwọn ọlọ́pọlọ pípé ẹwọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tribal issue ti tẹ̀lẹ̀ lórílẹ̀ kò lè rárá solution kékeré báyìí ó ní sọ ọ̀gbẹ̀ bẹ́ẹ̀ tí lọ lọ ọbẹ̀ ní lò ó lórí onírẹ̀ ọlọ́run dẹ́gbàtì ni mo wà yìí bá mi ṣe bẹ̀ ní albalada hada albalada amina ṣe bí ààyè ìfọ̀kànbalẹ̀ torí pọ́kẹ̀ ní balẹ̀ tí ẹ̀bá dáwà jẹ́ fàṣì nígbòrò bẹ́ sálọ Òṣèlú ní ìwà ọlọ́run ọba wà láàní sọ́mi, má ṣe kí ń bọ̀ ọ̀dá.

ọba bẹ́ẹ̀ ráwọn òòṣà yẹn wọ́n ti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́nà kí ni ń jẹ́ òòṣà bí ẹ bá fàwọn àlìjẹ̀nú tó kó sí wọn lábẹ́ nígbà tí ẹ bá tí bá ń mí ajẹ́ẹ̀lú mí àwọn ọ̀nà yìí ni wọ́n fi ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́nà tó bá gọ́ pé àjẹ́nú látẹ́lẹ̀gbà ló ń sọ̀rọ̀ kí lẹ́gbẹ́ lọ́pọ̀ ọ̀sẹ́yìn ọ̀sẹ́yìn tó nírọ́wà òun náà ní ń fọ kìíní tó bá lè gbá ẹ̀rọ lásìkò òfin ìyọjà pẹ̀lẹ́ àbúrò wáìsẹ̀ pọ̀pẹ̀lẹ́ ṣùgbọ́n àwọn ní ìbẹ̀rẹ̀ pé wọ́n ní àlìjẹ̀nú tẹ́gbẹ́ ọ̀sẹ̀ ìyẹn nígbà àlìjẹ̀nú ló wà nílẹ̀ bóòlù tó wá fẹ́ sọ sí pé kì í sòdodo ọ̀tá ah, bẹ́ẹ̀ ọ̀sẹ̀ yẹn ń sọ fún nǹkan tó tó ń ṣe látara bẹ̀yẹ ẹni tó fẹ́ fún òdodo aláìbùrọ̀ yìí nílẹ̀ ọlọ́run àwọn òòṣà àtàwọn àlùjànnú tó kó sínú òòṣà wọn yìí àdìláìnà wọ́n ajẹ́pẹ́ gbogbo àwọn tọ́bá kọ̀rọ̀ sí mi lẹ́nu tí wọ́n tẹ̀lé tí mo ń sọ àwọn ẹni mo lè mọ́ báyà fún wọn níwájú rẹ̀ ọlọ́run. gbogbo àwọn tọ́bá wá kọ tèmi tí mo gbọ́rọ̀ sí mi lẹ́nu àlẹ́kọ̀ọ́ ìmọ̀ wá sọ pé ọlọ́run fi àjẹ wọn. ẹ wo àánú lọ́rẹ̀ ọlọ́run alákòóríjì mi o ẹ wo tó fi parí ọ̀run. bẹ́ẹ̀ pé ilé ìlú ọmọ rẹ̀ ti ní pé àwọn tó bá ti gbọ́rọ̀ sí mi lẹ́nu àwọn ẹni wọ́n tẹ̀lé mi ṣùgbọ́n àwọn ẹbí wọn ò gbọ́rọ̀ sí mi lẹ́nu jẹ wọ́n yà hmm, kò sọ bẹ́ẹ̀ torí pé ó ti mọ̀ ẹ̀kọ́ ó ti léde kárí náà àwọn àrọmọdọ́mọ ó wà nípa iná kásà fòrò Nẹ́gbájú rẹ̀ ọlọ́wọ́ ọba aláforíjì ọmọ oníkẹ̀lú jẹ́ ọ̀pẹ̀ẹ́. Ibrahim nínú rẹ̀ lọ nípa tó pàmí láti kí n mú Ismail àti yá rẹ̀ kí n mú wọn kúrò nílẹ̀ Ṣam kí n mú wọn lọ síbi tí jẹ́ Mọ́kà lẹ́nu tí ń jẹ́ Mọ́kà lẹ́nu Deltas inú Bali ibẹ̀ ń bà náà lọ́bí sọ pé rẹ̀ ọlọ́run ọba ní afghantu ní gbórí yá kí bí wájú ní gẹ́rì bí zari ń dàbẹ́ ìtíkà ìmọ̀ haram pẹ́rẹ̀ ọlọ́wọ́ bá ìwọ ló pa mí láṣẹ kí n mú mí ń dúrí àti mí yẹn ó jẹ́ ká mọ̀ apá kan nínú àwọn fámìlì mi agbọ́yé ń bẹ̀ wípé ti ṣe àwókalà ní Ibrahim ní agbọ́gbé ń bẹ̀ bẹ̀ wípé anẹ́bí Ibrahim alayhi salatu wa salam apá kan nínú fámìlì ẹ̀ olómúwá sídẹ̀ àwọn yóò kú sẹ́kù lè ṣàwọn pèmí ń kò rí yàtì ìrẹ́ ọlọ́wọ́n bá ìwọ ló ní kí wá máa fi apá kan nínú àwọn ìdílé mi pé ibo ni wọ́n mọ̀ pé ìwádìí valley inú àpáta inú desert kí wá ṣe kó jẹ́ desert lásán gẹ́ẹ̀rì bí ìzẹ́rẹ́ ẹni tó ìpé náà bá ti gbìn nǹkan síbẹ̀ kò lè wù nǹkan èékù ń bẹ̀ bẹ́ẹ̀ ti gbìn nǹkan kò ní kò síbi kò sí kan bẹ́ẹ̀ ẹni ìgbà rẹ̀ ní ọ̀gàngàn bí tí lè rẹ̀ wà bẹ́ẹ̀tíkàl mọ̀hárọ́ ilé rẹ̀ ilé àfọwọ́ onáàdìdì kábà ọ̀gẹ́gẹ́ bẹ̀rẹ̀ ní káàkiri fòmú Ismail àti àwọn níjọ́ta wí kò sílé yẹn ń bẹ̀ àmọ́ àmì rẹ̀ ń bẹ níbẹ̀ àmì ìdílé yìí ó wà ó wà bẹ̀ ọ̀gẹ́gẹ́ bẹ̀rẹ̀ wọn bá ní kó mú rẹ̀ Ismail kó mú wọn lọ bẹ̀

ya Ibrahim àálọ́ wà mọ́rọ̀kà bí ha rẹ̀ Ibrahim èyí tó ń tọ́lọ̀ ló pa ọ́lájẹ́ tó tó tó tó ṣe yìí àná Ibrahim òfin ọsọ lẹ́ẹ̀kejì àná Ibrahim òfin ọsọ lẹ́ẹ̀kẹta àná Ibrahim wà pọ̀ ìgbà wa ní náà bẹ́ẹ̀ ọlọ́run tọ́lọ̀ ń pa mí láṣẹ ìmúṣe obìnrin wa ìdán láàyò lọ ilẹ̀ òyìn tọ́lá jẹ́ pọ́lọ̀ lórí mo ṣe tó ṣe ọlọ́run òbí kò ní kí kára rẹ̀ kò ní fi wálẹ̀ ó sì padà bẹ́ẹ̀ lẹ́yìn àti ìgbàlejò obìnrin wòlè ẹlẹ́bá dáró ẹ̀ tí ájàr ìyàwó ájàr tábàtà sájídí jọ náà anẹ́kì òní jáde torí pé dúdúó tó dúró níjọ́ náà òun ló padà bí ìran tánàbì ti bẹ̀ jáde sọ́lọ́lọ́pàá òun ló pàá ìdí ni ẹ̀tọ́ òṣèlú ẹgbẹ̀rin obìnrin ẹjẹ́ sùúrù kóbìnrin gọ́ọ̀ fọ́kọ rẹ̀ kò túmọ̀ sí fọ́kọ rẹ̀ ẹnu pọ́lọ̀ ń sọ pé ìlọ́sọ a máa sọ ìrí ìyẹn jáde tó fún ìyẹn ọlọ́run bẹ pẹ̀lú oríṣùgbù pọ́lọ̀ sọ pé wà pẹ̀lú ẹ̀wù èyí náà ìdá wà pẹ̀lú ẹ̀ tó súnmọ̀ wáyé láì mọ́sánlẹ̀ ààlà wọ́n fẹ́ pínwó wọ́n wá kọrúkọ gbogbo àwọn èèyàn ní tútù mílíọ̀nù òde lòlí ìsìnkú àti lóde ó mọ mi síbẹ̀ kí níta ẹ̀kọ́ mi síbẹ̀ sẹ́nà pé ètè yóò bára ya ọ̀gá bá bá pé pẹ́sidẹ́ntì wọn ni àwọn làwọn ó fi kí ara ìwọ kámọ́ mi kọ́ sílẹ̀. ṣé yóò dùn mọ́? ìjà àti àwọn alẹ́ yóò ní ẹ̀yọ́ ọkọ̀ ẹ̀yọ́ ẹ̀yọ́ ẹ̀yọ́ ẹ̀tún lọ ní ibi rẹ́jísítà ní ẹ̀dùn ìjọ ọkọ̀ ẹ̀yọ́ ọkọ̀ gbogbo ẹ̀ tọ́lọ̀ bá ní iná lọ máa sọ̀tẹ̀ tó bá ti dórí sùúrù mọ̀ wà pẹ̀lú ẹ̀ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ inú náà ti tó fún wọn ní òṣè sùúrù olóòrè ti sùúrù wọn ní òṣè sùúrù ní ẹ̀mí náà lẹ́ka ní ti sùúrù ẹ̀mí náà lẹ́ka sáà ní kó o pẹ̀lú sùúrù ẹ̀mí ẹ̀mí sọ̀rọ̀ ló fọ́kọ ẹ̀mí sọ̀rọ̀ àti bàbá bu ọkọ̀ sókè rẹ̀ láti mọ̀ bu ọmọ òtáàkì ń ṣe oníburúburúburúburú ká ní bàbá máa dọ̀bálẹ̀ tó máa ọmọ ẹ̀ ló lẹ̀ kó sílọ̀ láyé islam so látara àti sùúrù báwọn ọkọ yín kẹ́ẹ̀lẹ́ jẹ́pẹ́ ádáàlì ó ìbẹ̀rẹ̀ gbogbo pàtẹ́ bá ti wá ṣe sùúrù bá ti rí ẹgbọ̀n látọ̀dọ̀ ọkọ tẹ́ẹ̀ bá ti rí ìyẹn ní jẹ ọkọ lẹ́ẹ̀dẹ̀ pé sùúrù ẹwà fi lọ́rùn lórí ara yín àwọn

láti lè wá máa kírun láti lè máa sìn ọ́. Ọlọ́run ọba láti fi sìn yí lọ, ibi yìí kò sí nǹkan tí wùyàn ń bẹ̀ láti máa wá bẹ̀. Kò sí tó lè attract èèyàn láti sọ pé èèyàn fẹ́ wá máa gbé bẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ mi sọ ayé yìí di ibi tí gbogbo ọkàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni rí ó mọ́ fàmá فاجعلنا فيدة من الناس تهوي Àwọn ọ̀rọ̀ kan ní àwọn ọkà tó yọ́nú sí tó fẹ́ lò, jẹ́ kọ́kà wọn ó máa fà wá sí bí tó ń ti pé kò sí nǹkan tó àtàkì tó wà ní. Tó ń ti wípé ilẹ̀ asálẹ̀ ni àìlègbì nǹkan síbẹ̀ kó ń ṣùgbẹ́ gbogbo ìrìn èso pátá bá fi yí kí wọ́n níbẹ̀ gbogbo tí jẹ́ ìrìn èso pátá léèyàn máa jẹ lọ́kẹ̀yàn padà lọ bá fi yí kí wọ́n níbẹ̀ lábà lè dúpẹ́ kọ́ lọ àwọn àbá àgbẹ́gbẹ́ nínú fàmàrà ọdún jọ́nà ní petroleum nínú fàmàrà ọdún nínú rẹ̀ ní gold Saudi gold tọ́bá wá ń wọ àwọn epo tó ga lágbàáyé wọ́n mọ̀ rẹ̀ sáwọn náà àdúrà àdókù náà sùúrù tí a yára ṣe ó kó nígbà àdúrà bá dá ó sì tún kó bá gbogbo ayé sàódì wá di wípé bẹ́ẹ̀ bá lọ sàódì lọ bá pàdé ọmọ amẹ́ríkà èmi pàdé ọmọ uk ìtọ́jú ìpàdé ó bẹ́ẹ̀ lè sọ fún wọn sí uk mọ́ gbogbo náà kan gbà sílẹ̀ nígbà ọlọ́mọdé kẹjọ máa nínú kábà nínú mọ́tàlá kó sáà máa ń ṣẹ̀yẹ̀ pé tó bá lè gbà síbẹ̀ òun nípa àdúgbò وارزقهم من الثمرات لعلهم يشكرون وارزقهم من الثمرات لعلهم يشكرون Bàbá ti lọ wọ ọwọ́ ọ̀sàlẹ̀, àmẹ́sọ̀ ẹmú tún bẹ lọ ń pèrè ọlọ́rọ̀ bí jẹ́ á ní mú kí ní máa sọ láti wà ní ìdúrí ìyàkí. Òṣìṣẹ́ àìní mú kí ní máa sọ láti. ربنا وتقبل دعاء Ọdún bẹ̀rẹ̀ onílẹ̀ ọlọ́sí bílẹ̀ni tí ó bá kírun. Mọ́wàá yóò ṣèmì nìkan ní máa kírun tàwọn ọmọ tí mo bá bí náà lákírun. Tọ́ba ti tàǹdà jẹ́ tó ti tàwọn. Ó lè mú gbà tó wà ọlọ́run ọba, ó máa ń gbọ́ àdúrà. Èyí ta fẹ́ mú jáde ń bí ká tó lọ bẹ̀rẹ̀ sí máa tú sóra yìí ní wípé Anábì Ibrahim àríkọ́ṣe ló jẹ́ fún wa ní gbogbo ọ̀nà. Àdúrà táwa náà bá ní ń ṣe kámọ̀ sí àwọn ọmọ wọn. Bàbá ti ń ṣàdúrà sí wa máa ṣe àwọn ọmọ tìyẹ náà máa ṣe máa. Ọlọ́run ti rí lákìrún mọ́yà ọmọ ìbílẹ̀ mọ́yà kèfè rí nínú àwọn ọmọ fún mi jẹ́ kí ìrùn yẹn wọn lọ́rùn lọ èyí ò máa fi síbẹ̀ tó bá ti ń máa lọ fáwọn rẹ ọmọ tó nìkan tún tọrọ fáwọn àdúrà mi ń pé ọlọ́wọ̀n ọba yóò gbá lórí bá rí rẹ̀ yóò lọ yọ lórí àwọn láì mọ̀ pé àdúrà nígbà àdúrà àwọn kan tó sáájú ni wọ́n anábì Ibrahim alayhi salatu wassalam nígbà àdúrà anábì Ibrahim fún lànà Muhammad sallallahu alaihi wasallam kódà anábì Ibrahim bẹ̀rẹ̀ ọgbọ̀n àti rọ̀súnlá ó pàtó bẹ́lọ̀ bẹ́lọ̀ bẹ́lọ̀ tó ní ọlọ́ tó bá ń gbé ìgbè nínú àwọn àrọ́mọdé ọmọ

tí ó máa tẹ́ ọrọ lọ tí ó máa sàfùnmọ́ àwọn ènìyàn tí ó máa kọ́ wọn lọ́gbọ́n àwọn abónímọ̀ ìjọsí ìwé àdúrà àtàní Muhammad ẹ wo bánẹ́bí dèbì nà sí Ibrahim ẹgbà lọ́dọ̀ lọ gbà ní máa ṣe ní àwọn máa bẹ lọ wa àwọn ọmọdé ọmọ wa à ń bẹ láyé láyé kí odò nínú ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ nínú sóra yìí tó ló fà sí sóra tó Ibrahim Ibrahim tá a fẹ́ kà yìí tá a fẹ́ wọnú ẹ̀ mọ̀kíyà ni sóra tó sọ kalẹ̀ lẹ́yìn ìgbàdá náà tó ṣe ìjọba kan yìí kọ́ sí ti sọ̀ra nínú àwọn kókó tó jáde mẹ́ àkọ́kọ́ ni bàyánù wọn bí ìfàtí olùsọ ọlọ́run sàlàyé kí ni iṣẹ́ tó ń gbé láwọn òṣìṣẹ́ lọ́wọ́ wà ìrùsùn أي وبيان حرصهم على إخراج الناس من من ظلمات الشرك إلى نور التوحيد ọ̀nà tí àwọn òjíṣẹ́ ọlọ́run tí wọ́n fi mú àwọn ènìyàn jáde nínú òkùnkùn ẹbọ lọ síbi ìmọ́lẹ̀ ìmọ́lọ́run lọ́kan ṣoṣo fi mọ̀ ọ́dún ìhọ́dún àkọwà mi ọlọ́run ti tún ṣàlàyé àtakò agbókùn tì táwọn dáadáa wọn ní tí wọ́n gbógun tì wọ́n tẹ̀síkà ní nàìjí sọ́lá rẹ̀ ọlọ́run sọ gbogbo tó ti kọjá ẹ̀ wọ́n ń sọ máa ní sọ́lá rẹ̀ láti lè fi lọ́kàn balẹ̀ wà tàwa ó dá ń lè bọ̀ ní kọ́láwọn ó sì lè tún fi tèlé rí ìyà fún gbogbo àwọn alábùsù àwọn kan láàmà bá nínú sóra yìí ni abẹ́ Allah subhanahu wa ta'ala kó mọ́ṣẹ́ ṣe rọrùn fún wa láti tẹ̀síwájú nínú sóra náà ọjọ́ ti lọ ìdíbìnà láìtàálá àti mú súrátù hàn àti mú dé òkùn báyìí súrátù Ibrahim náà kọ́lọ́run kó so níbẹ̀rẹ̀ ìlú ọ̀rùn fún wa òkun rẹ̀ náà kó so ní ọ̀rùn fún wa tí táàbì mú tẹ̀sílẹ̀ wa dé súrátù náà kọlọpọlọ rẹ ló wa lórí dáadáa ó ti ká wa fi sínú òṣùwọ̀n tí bá lè kà yóò fẹ́ tó bí adúlẹ́rán ilé ilé wà jò tí ò ní fẹ́ tó ilé tẹ́lẹ̀ ẹ̀dùn à lórí ìlú ẹ̀rọ. Náà 1999 torí pé àdádúró náà bá a lé ń ṣe òun ó ń dìbò padà láti bù kúrò bí láti bù kúrò bí central mosque àwálá bọ́ọ̀lù

sọ́jọ́ aláṣọ́nà ọ̀tàlá àwátà bẹ̀rẹ̀ náà ọlọ́dẹ àyíparí ẹ̀ wọ́n máa fi sínú sùn ẹ̀tẹ́ lórí wa kí ó ṣe ní sábàbí omi ayé àtàkì àmà ọ̀tẹ́sùn ọ̀kan wọn fẹ́rẹ̀ ìyá ọ̀hánà rọ̀fìmìn Insha Allah gẹ́gẹ́ bí a ti máa ń sọ ọmọ ìyá wa tí wọ́n jáde láyé tá ń gba tọrẹ àánú fún ọlọ́wọ́n bá tí ọmọ ṣẹ̀ bá kẹ́ wọn ọlọ́wọ́n bá tí ó bá foríjì first bank náà ní báńkì wọn thirty thirty two fifty two fifty three zero nine first bank thirty thirty two fifty two fifty three zero nine first bank yọlọ́ wọn bá kí wọn rà lọ́wọ́ ọmọ ìyá wa tí wọ́n fi apá ṣèṣe náà àti sọ kéré tiwọn náà ọlọ́run bá kí yóò bọ̀ wọ́n láti rí iṣẹ́ mọ́sálásí wa ó lọ àkáǹtì kejì wa zero five one nine nine three four four five nine GT bank dáwọ́sùnà Islamic Foundation mosque. àti àṣírí náà wà lẹ́gbẹ́ insha Allah tó bá dọ̀la afẹ́ẹ̀kì fún jọra ń pẹ́ àti ní yọ́mùn àhàjì gbọ́dọ̀lọ́ bá tún kálukú wa lọ́wọ́ ẹjẹ́ ká kò yọ ká fi jẹ́ kí ó tún tẹ̀síwájú ájú parí kí omi dáǹdì ó tún kọ àwọn sẹ́ńpẹ̀ ṣùgbọ́n bí omi dá parí náà àwọn gbèsè kọ̀ọ̀kan ti tó wà lẹ́wọ̀ kí ọlọ́run ta fọmọ́ṣẹ́ fún àwọn sán àti sọ pé ṣe ọlọ́run náà ni àwọn tá a jẹ lówó ká sọ wípé ọlọ́run tó yẹ àásùn àwọn ọmọ ti ṣiṣẹ́ ọlọ́run wọ́n gbàdájá ó ti ẹ̀fọ́ gbàdájá náà ọlọ́run bá kó sọ ní kọ̀ọ̀kan náà ló sọ dáadáa ó jẹ́ fẹ́ nípa fún وعلى آله وصحبه وسلم تسليما سبحانه اللهم أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته